kí ni nǹkan tí ń jẹ́ ìmọ̀ kí ni ipa kí ni ika tí ìmọ̀ kó láàrin jọ kí ni pàtàkì ohun tá ń pè nímọ̀ tí èèyàn bá nímọ̀ báwo lèèyàn ó ṣe lo ìmọ̀ náà tí èèyàn ó fi rí ojú rí ayé àti ojú alkiyama tí èèyàn bá wà láyé tá bá sọ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ pé oríṣiríṣi ìmọ̀ falsafa ó wà kàrí ìmọ̀ mathematics ìmọ̀ ìmọ̀ báwo lẹ́ ń pè physics gbogbo kí ní ìmọ̀ náà ni àmọ́ ìmọ̀ tí a padà rí àlìjánà ọlọ́run náà ni ìmọ̀ tí ọlọ́run fi rán ànábì wa Muhammad al-ilmu a'la wala yu'la alayhi ìmọ̀ táàrí ìmọ̀ kan ni ohun tó ga ni tí kò sí ohun tó ga tó mọ̀ náà gbogbo ohun tí èèyàn bá ṣe lé ayé báyìí tí èèyàn bá gbé ìmọ̀ síwájú lẹ́yìn tí bá ń ṣe é ọlọ́run yóò sì mọ dúró tí ọlọ́run yóò máa pẹ̀lú ẹ̀ tí ẹ bá sì fẹ́ wá mọ̀ èyàn gbọ́dọ̀ ṣe kí ni èyàn gbọ́dọ̀ ní àmójúkò èyàn ò ní ìfaradà láti lè fi rí mọ̀ tó bá ní ìfaradà ò lè nímọ̀ torí kí ni àwọn bàbá àná tí wọ́n ṣẹ̀wálẹ̀ tí wọ́n lọ tàbá ní kí a mọ̀ òyìn wọn lọ́kọ̀ọ̀kan báwo ni wọ́n ṣe wá mọ̀ tẹ bá gbọ́ tẹlòmí ẹ̀ sì sunkún gẹ́gẹ́ bí wọn ta gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n ní nígbà míì tí àwọn bá fẹ́ lọ sàkété àwọn lè rìn sẹ́kó ní ketu táwọn ó máa rìn díẹ̀ díẹ̀ díẹ̀ dìgbà táwọn ó fi dé sàkété àwọn ṣe kí ni àwọn ń wá mọ̀ káàkiri nígbà náà ni. alálàtàmọ́ lè mọ ilà bísí tàtí sọ́ọ́. ìmọ̀tàrí àlàdàrájà tó rí dọ̀ ayè kan ní tó ga tí ẹni bá tẹ̀lé ẹ̀ eléyẹn yóò di ẹni tí yóò rí ìyọnu lọ́dọ̀ ọlọ́run ọba tó bá sì rí ìyọnu lọ́dọ̀ ọlọ́run ọba ó padà ń tó bá jẹ́ ìyọnu lọ́dọ̀ ọlọ́run mọ̀ ń pé gbogbo ẹ̀dá tí ń bẹ láyé gbogbo wọn náà ni wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ sábà pé kí ni onímọ̀ ìmọ̀ ń bẹ lára rẹ̀. ìmọ̀ táàrí ìròyìn kan ni tọ́lọ́run wò fún wa ń pé ẹni bá fẹ́ láti nímọ̀ o ó gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn ìròyìn kan tí yóò fi rí ohun tí ń wá gẹ́gẹ́ bí ìmọ̀. ṣẹ́rí àwọn ulama àwọn olùmọ̀ tó jẹ́ àwọn olùmọ̀ tí wọ́n ní àpọ́nlé tí wọ́n kò sí ẹni kò sí ẹni tí wọ́n ń tẹ̀lé tí kì ṣe Ọlọ́run àti òjíṣẹ́ anábẹ̀wà Muhammad. ìnàbáwọ̀ àtẹ̀fúdé ìlú. tábàwọ̀ àwọn bàbá àná gẹ́gẹ́ bí àwọn bàbá wa sheikh shitu thani àwọn bàbá wa sheikh ahmed al-fatih àwọn bàbá wa sheikh muhibuddin àwọn bàbá wa sheikh abdulkadir àwọn bàbá wa sheikh abdulwasi àwọn bàbá wọn ẹ̀ tí a kà látòkèdélẹ̀ nígbà tí wọ́n bẹ láyé ìmọ̀ tí wọ́n lò ìmọ̀ tó dáa ni ìmọ̀ tó mọ́ ni ọlọ́run sì yọ́nú sí wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run yọ́nú sí wọn tán àwọn màlẹ́yìnkà yọ́nú sí wọn lẹ́yìn ìgbà tá a màlẹ́kà yọ́nú sí wọn àwọn ẹ̀dẹ́ nìyà àwọn nígbà tí yọ́nú sí wọn náà ni nígbà tí wọ́n lọ ayé títí tí wọ́n lọ wọ́n lọ tòun ti bẹ́ẹ̀ náà àpá àwọn tí wọ́n sábà àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ ní ìmọ̀ a sì ń jọ láwọn lénìí gbogbo wa ta jẹ́ ọmọ wọn ọmọ ké wọn tá a bá nípò ọ́ àwa náà ti rí gbogbo ohun tọ́lọ́run ṣe lẹ́yìn ìgbà tí wọ́n kò láyé tán alhamdulillah tí a bá wà láyé àwọn bàbá wọ̀nyí wọ́n kọ́ ọmọ kéwú ọmọ kí ó gbé abẹ́ wọn wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọmọ ni àtàràbí ni àtẹnubí ni gbogbo èèyàn náà ni wọ́n kọ́ ní kéwú wọ́n sì kọ́ yàn nígbà tí wọ́n ń bẹ láyé wọ́n kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ léyìn àníyàn kan pẹ̀lú bẹ̀ ọlọ́wọ́n ọba kan ẹ̀yin náà ẹ padà ẹgbẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n kú tán àṣírí wọn tú àṣírí tó tú àṣírí rẹ̀ ló tú sábà pé nígbà tí wọ́n ń bẹ láyé o wọ́n ti kí ni wọ́n lo àwọn fún Islam gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe wọ́n ṣe wọ́n sáré pé mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà ìmọ̀ yìí báyìí náà ni wọ́n wá káàkiri tí wọ́n fi kú ìmọ̀ yìí báyìí náà ni wọ́n wá káàkiri tí wọ́n fi kú. innama huwa tafdil al-ilm ala ghayri min as ọlá tí ń bẹ fún kí à ń kí à ń ọlá tó ga ni lọ́dọ̀ ọlọ́run ọba àwọn àpọ́nlé rẹ̀ ó ga débi pé tí èèyàn bá fẹ́ wá mọ̀ kí èèyàn mọ̀ pé gbogbo ohun tí èèyàn bá wá nílé ayé ìmọ̀ ni kí èèyàn máa wá torí tó bá ti nímọ̀ gbogbo ayé wọ́n mọ̀ pín ẹlé wọ́n sì mọ̀ kàámọ̀ ẹ̀ àmọ́ tó bá ní owó lọ́wọ́ tó ò bá nímọ̀ mọ̀ pé nígbà tó náà bá tán ayé ò ní rántí ẹ̀ mọ́ àmọ́ tí ìmọ̀ ẹ̀hún bá wà ń bẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán ayé ò mọ̀ ṣàdúrà fún ẹ sábà ń pé nígbà tó wà láyé òun fọ́n mọ̀ náà òun fọ́n káàkiri òun ṣe wáàsí ni òun ṣe dánwà ní gbogbo kíní wọ̀nyẹn ládá ni yóò mọ̀ jẹ́ fúnnu sàré. àlàtí Allahu ta'ala al-insana al-ittisaf biha. naam afamu sọ́dí àtìkì mọ yára ni wa qad ta'ala ala al-ulama ọlọ́run ọba ó ṣoore fún àwọn olùmọ̀ ní ìdẹ̀ra tó pọ̀ jù fún àwọn tí wọ́n kọ́ wa ní kí wọ́n bàbá àná tí wọ́n ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n ṣe léyìn inú kan àwọn ìdẹ̀ra wọn ó pọ̀ rẹpẹtẹ tẹ́yìn náà bá ti rí ẹ̀rí pé àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ ẹni tí ọlọ́run dá náà ni tayọ náà ni ànábì wa Muhammad nígbà tí ọlọ́run dá ànábì nígbà tí ọlọ́run rán màlẹ́kà Jibril pé ìrẹ́ màlẹ́kà Jibril lọ sọ́dọ̀ ànábì nínú gáà nínú kòtò rẹ̀ kò lọ ní kéwú nígbà màlẹ́kà Jibril débẹ̀ torí ànábì ẹ̀rù ń bà ànábì ewó tó ilé ìbáyìí màlẹ́kà wá ń sọ fún ààrẹ ànábì pé ànábì má bẹ̀rù kọ́kẹ́ má balẹ̀ àkọ́kọ́ gbólóhùn tí màlẹ́kà Jibril wí fún ànábì kí wá ní gbólóhùn ikra ànábì wá sọ pé kí ni máa ànábì kọ̀rí ìhun òlè ká torí ànábì ò rí kúfẹ́ èèyàn bẹ́ẹ̀ rí ó ní òlè ká màlẹ́kà Jibril tuntun wílẹ̀ kejì ànábì ni máa ànábì kọ̀rí ìhun òlè ká ó tún tuwí lẹ́kẹta ìkẹta náà ni ànábì wa ìkẹta ni ọlọ́run bá padà fún ní agbára ibẹ̀ ni ànábì wa ní kíni ikra bí ismi rabbika alladhi khalaqa ẹwọ́ láti ń bẹ fún pé kíyàn nímọ̀ gbogbo tíyàn bá nílé ayé tíyàn bá nímọ̀ pẹ̀lú bẹ̀ ọlọ́run ọba pẹ̀lú àníyàn tó dára ọlọ́run yóò sì mọ dúró tiẹ̀ ẹwọ́n tí ọlọ́run sọ ọlọ́run shahidallahu ní pé. àlọ́gbọ́n náà kò sẹ́nìkan ta lè jọ́sìn fún tí kì bá ṣe ọlọ́run ọba náà ni wàlmàláìkà àtàwọn màláìkà rẹ̀ ó wá ní àwọn ta ni àwọn olùmọ̀ tí wọ́n dúró dédé ká tẹ̀lé wọn ah. tá bá wo gbogbo ohun tí ṣẹlẹ̀ àgbáyé nísì mélòó nínú àwọn àfáà tí wọ́n gbà bó ṣe yẹ kí wọ́n gbà ayé náà ti wá di yóò ayé náà ti di bákan àwọn bàbá náà wọ́n ṣe báyìí ẹnu wọn kò débi pé wọ́n jẹ́ kí ìlọsíwájú kó bá Islam àmọ́ àwa ta dé lóde òní nìsín à ń takora wa ọgbọ́n tí a fi sọ fúnra wa tá a fi gbọ́ra wa yé kò sí mọ́ tẹ́lẹ̀ bá ti wá nìkan tẹ́lẹ̀ yóò pòfité yóò dá padà fún tàbí tẹ́nìkan bá ṣe wáàsí tí wáàsí ọ̀hún ò bá dùn òun náà yóò ṣe kí ni yóò tẹ̀gbá wáàsí yóò ṣe kí ni yóò bọ̀ ẹ́ńtọ̀. àwọn bàbá àná ẹnu wọn kò àwọn bàbá wa láti ìlú sí ń fi ṣe Hussein nú àwọn bàbá nú àwọn tí wọ́n jagun ní Zinvie tí wọ́n jẹ́ kí Zinvie changer tí wọ́n jẹ́ kí ìlọsíwájú kó bá Zinvie bàbá ìbàjẹ́ ọkàn wọ́n ní tá bá fẹ́ ṣe wáàsí tá bá rí àwọn àpèjúwe nítòsí ká mú àpèjúwe tí ń bẹ nítòsí wa ká fi ṣe wáàsí fúnra wa pé gbogbo ohun tí à ń gbọ́ nísìnyí wáàsí náà kí ń jẹ́ wáàsí òun náà ni kí n náà lọ wọ̀ bàbá wa Sheikh Abdulbasit nígbà tí àwọn wà ní Riyadh nígbà tí wọ́n kéwú tí àwa kùn sàkété ńgbà náà inú àwọn àwọn àwọn taari tí kéwù wá wọ́n jẹ́ kẹ́ tó ń bá lọ ìyádùn gbàdá tó ń bá dé báyìí tó ń bá wá ìsinmi báyìí tá a bá wà ń sàkété báyìí á máa rí wọn báyìí wọ́n ti wà ní jálábù èyí tó ń bá wọ̀ lẹ́ni wọn kọ́ ni wọ́n wọ̀ lọ́jọ́ kejì ẹ̀yin náà máa rí pé kéwù náà tí wọ́n ń kéṣẹ́ kéwù náà ṣe kí ni kéwù náà ń lapara lára wọn. àwọn olùrìn mi kọ́ ìmọ̀ tó gbogbo àwọn kí ní ẹ̀tàrí láàrọ̀ ọ wà ní ǹkẹ́ tí kí wọ́n fi àwa náà ké ó yẹ ká mọ̀ pìtàn wa ọlọ́run ló fọ̀nà mọ̀ yẹn ọlọ́run bá nù sọ wá nù tó bí èèyàn ó bá ya ọmọ ọ̀ta àwa náà wà ní ẹni tí yóò pìtàn díẹ̀ pé àwa náà tẹ̀gbẹ́sọ ọmọ ọ̀ta níwọ̀nba díẹ̀ tó nígbà táwa ń kútọ̀ yí báyìí tá à ń gbá bọ́ọ̀lù léra wọn tá ń gba tá ń gba tá ń gba ah ibola la gbá agbá postel agbá wèké gbogbo ẹ̀ lágbá àmọ́ bàbá yìí báyìí wọ́n ní àdúrà tí wọ́n ṣe ń kọ̀ ọ́n pé kò sí bọ́ọ̀lù náà tó lè gbá ó padà sí ìdíkẹ́ òye yìí náà. ẹ bàbá wa wọnú pé ibi tọrọ dé nísìn gbà tí ò kọjú mọ́ òwe ní kútọ́nu jẹ́ ká darí ẹ̀ lọ sí ibi kò lọ kéwú ní sí ibi kò lọ kàwé ní sí ibi kì í ṣe kéwú lọ kàwé ní sí ibi ibẹ̀ ni wọ́n bá ní èmi pẹ̀lú àbúrò mi afámọ́lá wọ́n bá gbé wa sínú mọ́tò ó dìbò ó di zive zive zive làwa dé làwa ń kàwé àtẹ̀tí bẹ̀rẹ̀ léwe léwe ò ti bẹ̀rẹ̀ ńgbà náà inú sinmi la dé ńgbà náà sinmi ni wọ́n wà ńgbà náà láfi dé bàtà wa dé sinmi náà ah ohun tí wọ́n kọ̀ nílẹ̀ ìfún mi mo tún dọ̀ ọ̀hún mo tún bẹ̀rẹ̀ ó wá ṣẹlẹ̀ gbọ́ fẹ́ gbà match ẹ̀ńtẹ́kà tí èkìrán wá pè mí pé àwọn gbọ́n pé wọ́n gbá bọ́ọ̀lù jẹ́ ìní agbá bọ́ọ̀lù fún wọn wọ́n ní ok mo ti gbọ́. ẹ ló wá ṣẹlẹ̀ ń pé a bá lọ gbá bọ́ọ̀lù náà gbà tí mo lọ gba ọjọ́ náà wọ́n ga ẹ wa mo ti wá ń gbọ́n pé àwọn bàbá wa tí ń bẹ́lẹ́ wọ́n ti ń retí mi ní pé tí ń bá wá rí àwọn ó nà mí ṣáá náà ni àwọn èèyàn ti ń kẹ́fí sétí fún mi àwọn bàbá náà kọ́lọ̀ ń kó bá wa jogún àlàáfíà fún ọ ṣẹlẹ̀ pé nígbà tá a délé báyìí ní mo nìkan bí aago méje èmi pẹ̀lú àmì salam hussein ni mo jẹ́ àti amdokodi hussein àjọ wà ń gbà náà ni àwọn ń lọ ọ̀dọ̀ tí wọ́n lé èmi bá délé tí mo délé báyìí wọ́n bá pè mí ló bá di gbà gbò gbà gbò mo ní ó ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí mo á pe àbúrò mi àfàmọ́lá mo ní àfàmọ́lá bí tọ́wọ́ dé nísìn èmi lè gbé bí o. ìyìn lè gbé lè gbé ló bá di nǹkan bí aago méjìlá o mo bá mo bá fẹsẹ̀ gé ẹ wá wo mo ní mo fi dé kàwé fún àkásà tó ẹsẹ̀ mo rìn wàláhì ẹsẹ̀ mo rìn lóhùn láago méjìlá o ọlọ́run wá ní kí nọ́mbà ọ̀rẹ́ mi mo jẹ́ abudu abudu la ma gbọ́ ọmọkùnrin náà gbà náà òun náà wà ní zivie bẹ́ẹ̀ pe abudu náà pé abudu bó lọ́wọ́ pàdé mi ní nígbà tó wá padà mo ní kó fún mi lówó ń gbé mo fẹ́ lọ sakété direct ń gbé ìfẹ́ yagútọ̀ nù mo fẹ́ lọ sakété lẹ́ẹ̀kan náà ni ó wá kí ni wá fún mi ní owó náà torí lẹ́yìn ìgbà tí mo gbowó náà báyìí normalement ó yẹ kí n yagútọ̀ nù mo fẹ́ kí n máa fi lákàá ìgbọ́wọ̀ mi o ó yẹ kí n yagútọ̀ nù àmọ́ ọlọ́run bá ò kí n kí gbà tí mo wá dé sọ́dọ̀ wọn lába mo bá wà lọ́dọ̀ wọn bẹ̀ ni wọ́n ń pè mí láọ̀ wọ́n ń pè mí lọ́sàn-án wọ́n ń pè mí lálẹ́ pé dákun mọ́ lọ́bì kan o mọ́ lọ́bì kan o sáàtì bójútó o bójútó o wọ́n sá àwọn náà sá mọ ọgbọ́n tó fi ń bá mi sọ̀rọ̀ títí ọlọ́run sá ń tutù ẹ̀mí mi ń tutù ẹ̀mí mi tutù ẹ̀mí mi títí mo wá bẹ̀rẹ̀ ilé kéwú mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ fọ́sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ mustawa hamis nígbà náà àwọn ọlẹ́ni tí wọ́n wà pẹ̀lú mi tí wọ́n fún mi ní kọ̀fẹ́ gbé kí dákùn kí má lọ bìkan ó ṣẹlẹ̀ ń pé gbóògbà ẹ wọ́n ti ń wá mi ní zva débi pé mo gbọ́ pé wọ́n ti ṣe communicate pé àwọn ń wá lágbájá ọmọ àwọn lágbájá tí wọ́n àfá ọba tani tí ò mọ́ ọmọ àfá ọba kan sọnù tí wọ́n wá tí wọ́n ti rí o ni wọ́n ṣe communication náà ó ṣẹlẹ̀ ń pé ìyá mojibu kọ́lọ̀kọ́ bá fojú wọn wọ́n wà ń sàkẹ́tẹ̀ àwọn ló sọ fún bàbá ẹni pé ẹni tẹ́ ń wá ìgbà ó wà ní ìsàkété o ibẹ̀ ni bàbá bá pe àfà ń pé ń gbọ́ àbú ẹ̀ ó tó ti wádọ̀ ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni báwo lẹ́ ṣe gbà ṣé kò tí ìsà wọ́n ní kò tí ìsà ó wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan bàbá wọ́n wá nígbà wọn fẹ́ àwò mi ní sàkété nígbà tí wọ́n wá sàkété wọ́n rí mi nígbà tí wọ́n rí mi tán wọ́n wá pe bàbá ń ṣàpè bàbá ń ṣàwà Abu eh, nǹkan kan wà tí ń gbé fún ẹ ó lò sínú oúnjẹ fún kó ba lè fa balẹ̀ kó má tó kánjú mọ́ kó ba lè fa balẹ̀ kó kéwù ǹjẹ́ ẹ̀ ń gbọ́wọ̀ mi báyìí bàbá ẹ̀ṣẹ̀ wa ń sọ fún bàbá mi ní pé bàbá kò nídìí gbogbo ń ẹ gbé nǹkan sínú oúnjẹ tó ẹ̀wọ̀n bà wọn pé ìyìn kan báyà ń tún padà fò kó ń bẹ̀ nísìn bàbá ẹ̀ṣẹ̀ wa ní pé kó mọ́ lọ bìkan ń pé kò ní lọ ń pé àwọn mọ ọgbọ́n tí àwọn fi máa bá mi sọ̀rọ̀ ibẹ̀ yẹn la wà títí a ṣe ìdánwò àkọ́kọ́ ọlọ́run ní pé kí n kọjá tòwázẹ́ mo jẹ́ ń gbà náà a ṣe mo lọ sẹ́ẹ̀dù ń gbà náà bí a ṣe bẹ̀ sí ìlú ayé náà títí ọlọ́run fi ní ká parí ẹ̀kọ́ ní sàkété rẹ̀. ẹ̀yin láfi lu ayé náà bẹ́ẹ̀ títí bọ́lọ̀ ṣe ráṣẹ́ ni ó wá di pé ọlọ́run wá ní kárí bruce nígbà fẹ́ lọ Saudi mo tún wá dé Saudi tán mo tún ń gbá dédénú bọ́ọ̀lù mo jẹ́ meilleur buteur ní jamia wa ní campus wa dòfúwa tí wọ́n kọ ọkọ̀ mi pé afdol hadaf wọ́n kọ ọkọ̀ mi sára kúpù náà báyìí ibẹ̀ ni ọlọ́run wá fi mí ṣe kòńgẹ́ ọ̀rẹ́ mi kan mọ́ jẹ́ rọ̀kad ló wá ní pé òun fẹ́ kí n lọ Qatar wàláhì mo fi ọlọ́run kó wa fún mo rí owó báyìí lé bẹ́ẹ̀dì báyìí ó kó wá báyìí ó wà ní sáàkì báyìí ló wá ní pé òun ti bá wọn sọ̀rọ̀ ní kàtà ń gbé lọ sí iye kọ̀ǹtà lọ mo wá pe bàbá tó bí mi ní pé ah ọlọ́run ṣe ìyanu o. pé ọlọ́run ṣe ìyanu pé a rí kọ̀ǹtà sí kàtà bàbá wa ní pé ẹ àwọn àgbọ̀ mo ní kàtà. wọ́n ní wọ́n ní kí tó mo sáà ń dúró mo wá tó wọn pè wọ́n ní à ní sùúrù náà ń padà ní sùúrù tó mi bí ìṣẹ́jú mẹ́wàá pé mo ti gbọ́ torí mo ti owó owó yẹn ti ṣe kí hmm, ni ó ti ń gùn mí lójú wá ṣẹlẹ̀ wípé mi wá wọ́n tún mi pè àwọn náà pè mí ibi tó ní o fẹ́ àwọn fi ọlọ́run bọ àwọn fi ọlọ́run bọ fún pé kò sí àlùbáríkà ń bẹ fún mi ẹ gbọ́dọ̀ tó bí. wọ́n ní kò ní sí àlùbáríkà ń bẹ fún mi tí n bá lọ kàtà náà yéè inú mi bàjẹ́ wọ́lá mo gbaná jẹ mo wá ń ṣépè mo ń ṣépè mo ń ṣépè fún wọn mo ń ṣépè ní àwọn èpè tí torí èpè àfa àwọn èpè kan wà tí ẹ̀ ń bá ṣe àfikọ́ lọ́wọ́ foríjì yẹn mo wá ń ṣépè fún pé ah owó ní ṣé wọ́n fi gbogbo ẹni wọ́n fi agbó ilé ìbẹ̀lẹ̀ ni mo sáà ṣe bẹ́ẹ̀ títí ọmọkùnrin tó jẹ́ mànàjẹ́ mi ti jẹ́ ọ̀gá ní ibẹ̀ wọ́n á bẹ̀ sí pé gbà tí mo ti fún lẹ́sìn pé wọ́n ní kò lè ṣeéṣe mọ́ gbogbo pípé tí mo ń pè kò tẹ̀ tó gbé pọ̀tábù mẹ́ kò tẹ̀ tó dá mi lóhùn mọ́ ohun tó fa tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tí wọ́n bá kọ̀ fún mi nígbà náà lọ kàbí ní ìpè wọn ni wọ́n á fagídí lọ báwo ni ẹ̀yìn wọn yóò ṣe ilé nìyí sí. àwọn ní ni ọlọ́run tó ń pé wọ́n dó ti ọlọ́run tí wọ́n ń bẹ ọlọ́run tí wọ́n bá kú èèyàn padà máa rí àwọn nǹkan tọ́lọ́run yóò máa ṣe lẹ́yìn wọn anábì máa wí fún àwọn èèyàn pé ìjẹ́ a lè fi ẹn tó nímọ̀ pẹ̀lú ẹn tó nímọ̀ ṣàlè fi ríra wọn ìjẹ́ a lè fi Ìgbò fi ríra wọn Yorùbá ṣàlè fi ríra wọn eégún ṣàlè fi ríra wọn dúdú ṣàlè fi ríra wọn pupa ṣàlè fi ríra wọn gbogbo náà látòkè délẹ̀ bọ́n ṣe wà yẹn ìjẹ́ a lè fi ẹn tó nímọ̀ pẹ̀lú ẹn tó nímọ̀ ṣàlè fi ríra wọn a fi ríra wọn ìjà pé ẹn tó nímọ̀ ló wà nípò tó ga náà nínú àwọn àwọn ogún àwọn ànábì ọlọ́run Ibnul Qayyim al-Jawziyya ń sọ báyìí ọlá ohun tá ń pè ní mímọ̀ ọlá tí mímọ̀ ni ojú pọ̀nà mímọ̀ ó pọ̀ gidi gan ṣe wá rí ìmọ̀ tá ń rí o òun náà ni ogún àwọn ànábì ọlọ́run ṣẹ́wárí owó owó tá ń rí o owó tá à ń rí owó yẹn wà fún ta ni òun náà ni ogún àwọn ta ni náà ni ogún àwọn ọba tàbí àwọn tó lówó lọ́wọ́ ẹ tó bá nímọ̀ lọ ìmáàmù ni tó bá nímọ̀ lọ aṣíwájú ló jẹ́ aṣíwájú ìjọ aṣíwájú ẹni tí ó mọ̀ darí yàn aṣíwájú tó mọ̀ fọ̀nà mọ̀ yàn aṣọ tó sọ eléyìí báyìí ò dáa eléyìí ò dáa tó kìí ṣe ìmọ̀ kìí ṣe ẹni tí kìí nìkan ni ìmáàmù ẹni tó bá ti jẹ́ aṣíwájú tó bá ti ní mustawa tó bá ti ní ìmọ̀lára gbogbo ohun tí ó bá ń sọ àṣìkí ní àmọ̀ tẹ̀lé rẹ̀ mùtọ́ ìnà àìta wa ìnà àmárta gbogbo ohun tó bá ń pa aláṣẹ fún wa àmọ̀ tẹ̀lé èyí tó bá kọ̀ ń pé ká jìnà sí àmọ̀ jìnà sí sábà ń pé kíni ohun tí ń bẹ lára rẹ̀ bí kíni bí ìmọ̀ wọ́n yẹ jìnnà máa bí àyíníkà máa ń rọ̀ṣà ṣe rí ohun táàrin tí ń jẹ́ gbogbo ojú táàrin ìbàyẹ̀ gbogbo tó bá jẹ́ ojú táàrin ìbàyẹ̀ gbogbo tó bá jẹ́ nǹkan dọ̀tí tí bá ń bẹ lójú yẹn ìmọ̀ náà yóò mọ wá yọ kò fún ẹ yóò mọ yọ kò débi pé gbogbo ohun tí ó bá mọ rí ó mọ rí nǹkan tó ń pè wọ́n náà nígbà míì tí mọ̀ bá bẹ láàrin yẹn tí yẹn bá ṣe wáàsí nígbà míì ẹ rí i pé nígbà míì ò mọ ṣe wáàsí débi pé ọ̀ mi ò wá tí wọn náà gan òní mọ̀ gbàtọ́ ọ̀ náà wá. ó ń jáfe ìmọ̀ tí ń bẹ lára ẹ òun ní ṣe kí ni òun ní ṣiṣẹ́. wọ́n yá dì í kátàrí fẹ́ sọnù tàbí ó bá kù díẹ̀ yìí pé ó ṣìnà ọlọ́run yóò wọ láìmọ̀ náà ọlọ́run yóò gidi ẹ̀ débi pé o ní padà sọ̀nù náà ó wà wá direct ìmọ̀ níjẹ́ bẹ́ẹ̀ o ìmọ̀ tó wà lára ẹ̀ ní ìmọ̀ gidi ẹ̀ o tó ti bẹ́ẹ̀ náà pa ìmọ̀ tá a rí ìbàyìí àǹfààní ti bẹ lára rẹ̀ yàná lùkà náà fún má dámọ̀tà háyà. yàná lùkà náà fún má dámọ̀tà háyà. lókùngbà tó bá ti ń bẹ láyé àwọn wọ́n máa jàǹfààní lẹ́yìn ìgbà tó bá ti wà láyé náà wọ́n máa jàǹfààní ẹ̀. lẹ́yìn ìgbà tó bá kò láyé tán táàrí ẹ máa tó dẹni àfẹ́kù tòun ti bẹ́ẹ̀ náà pa àwọn èèyàn máa rántí ẹ̀ níbi lágbájá à nígbà tí ń bẹ láyé wà sí báyìí ni mo ṣe gbólóhùn nǹkan báyìí ni mo wí náà ni bàbá wa Sheikh Fatih Sani an bàbá wa Sheikh Ahmed Fatih an bàbá wa Sheikh Muhibuddin an wa Sheikh Abdulkadir àwọn bàbá wa Sheikh Abdul Wasi ẹni ẹ̀wọ̀n àwọn bàbá gbogbo àwọn táǹkà ẹ̀bà ìwọ̀n lọ mẹ́ẹ̀ ohun tí wọ́n gbé kalẹ̀ nímọ̀ à ń jẹ àǹfààní lẹ́nu káyọ̀ mú pa wá dẹ̀yẹ̀ jẹ̀mọ́ àwọn bàbá yẹn ṣe kiri wọ́n ní tọ́lábùlà ilmi faridotun ala kulli muslimin wa muslimat ẹ wá mà ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún ta ni fún gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àwọn bàbá yẹn wọ́n tráyè gidi gan ẹ jẹ̀mọ́ gbogbo ohun tí èèyàn bá dà láyé ká má fi ká má fi ìmọ̀ ṣeré ìmọ̀ ṣe pàtàkì gan ní gbogbo ohun tí èèyàn bá lò ní ayé tó pé kí ni tí èèyàn bá bẹ́ẹ̀ láyé tí èèyàn bá ń lo ayé èèyàn ò lo ayé bó ṣe kí èèyàn lo ayé nínú àwọn ìmọ̀ nínú àwọn nǹkan tí mo rí tó jẹ́ àwọn nǹkan tó ṣe mí ní kàyéfì ni wípé ẹ wọ́n lọ́wọ́ kan wà báyìí Alhaji Abdulaziz nínú àwọn tí wọ́n gbé abẹ́ àwọn bàbá wa Sheikh Abdulwasi àwọn náà kéwù wọ́n kéwú àmọ́ bọ́lọ́run ṣe ní kí wọ́n kéwú náà tán Ọlọ́run tó padà bò àṣírí wọn bọ́lọ́run ṣe bò àṣírí wọn náà tó wọn wá ṣe wọn wọ́n ṣe kí ni wọn ní pẹ̀gbà táwọn kéwú tó àwọn náà jìyà kéwú tó ń bá rántí ìyà tí wọ́n jẹ ni wọn gbọ́dọ̀ mọ náà o àmọ́ wọn wọ́n ń pẹ́ Ọlọ́run lọ́ba tí máa ṣe òun náà ló ṣe fáwọn wọn wá ní owó náà tán wọn wá ṣe kí ni wọn á fi ṣe tọ́lọ́run wọláhì àìmọye àfà tí wọ́n pè lọ́dún yìí tí wọ́n náwó fún tó bá bọ́ ṣòwò ò ní pàdánù láyé tó bá ti ń bọ́lọ̀ ṣò wàhálà àkọ́kọ́ náà ni pé ẹni bá ń bọ́lọ̀ ṣò owó ẹ̀ ò mọ̀ mọ́ owó ẹ̀ ò tó mọ̀ lékún ojú ọmọ ìyá yìí ojú ìyàwó ọmọ ìyá yìí ojú ọmọ ọmọ ìyá yìí yóò máa lo ayé ní ọ̀hún wallahi ẹ gbọ́dọ̀ tóbi. àmọ́ kí ẹ̀ tó dé gbogbo ohun ta kàwọ́ yìí ó lè dédé dìde lásán ó gbọ́dọ̀ wọ́n mọ́ gbólóhùn kan fáwọn ẹnìkan o àdánwò ni ó yẹ kó yẹ kó yẹ kí àdánwò tó bá ti tàdánwò bá ti kẹ̀yìn láyé ó kàn máa ń lo ayé ha àmọ́ tàdánwò bá dé ló tó mọ̀ pé ohun tá à ń pè láyé nìyẹn ibẹ̀ yẹn ló mọ̀ pé hẹ́n mo ti wá di ẹni tí ibẹ̀ ti máa jẹ́ kí bíbẹ ọlọ́run ọba mi kó lékún sàárà mi kó lékún náfìlà mi kó lékún ìtún ẹbí ṣe tó ẹbí ṣe pàtàkì ọ̀kan tó lè lè ní àgbà a máa fojú wé ní ẹbí tó sì jẹ́ pé ẹbí wà nǹkan tí ọlọ́run bá wí nínú al a gbọ́dọ̀ máa tọ́jú ẹbí wa ẹbí ta bá ń tọ́jú ọlọ́run yóò sì máa ṣìkì ọlọ́run yóò sì máa ṣínà fún wa tó ń jẹ́ pé gbogbo ohun tá à ń pè ní ìmọ̀ yìí ìmọ̀ ṣe pàtàkì láwùjọ débi pé gbogbo ohun tí èèyàn bá dà láyé tí èèyàn bá fi tìmọ̀ ṣe ó kàn lo ayé náà pa àmọ́ tó bá nímọ̀ ayé ò mọ̀ pín ilé wọ́n mọ̀ ṣe káàsà rẹ̀ ó ṣe pàtàkì tábà àwọn bàbá tó lọ ibẹ̀ tábà ká mọ òyìnwó àlòwòyìnwó tán ayé táwà yìí báyìí kìí ṣe báyìí ló wà tẹ́lẹ̀ nígbàtí bàbá ìbáyìí lẹ́gbà tí àwọn bàbá wa Sheikh Ahmed Fatih nígbàtí wọ́n lọ lébíà ó wá kú bàbá wa nìkan àwọn nìkan nígbà náà lọ́hùn ibẹ̀ ni wọ́n dá sàlátù kalẹ̀ bó fẹ́ tí sàlátù bá tẹ̀ dá lóde òní ìsìn àwọn bàbá wọn yìí wọ́n dá sàlátù kalẹ̀ nígbà náà ni wọ́n mọ ọ̀nà tó fi mọ́ pẹ̀ àwọn alájà àwọn ìyá ìyá ni wọ́n máa wá dá wákà náà inú wọn náà ló wà ń jókòó mbẹ àwọn màmá wa ló wà ń jókòó mbẹ asàlátù náà fi wọlé asàlátù ni wọ́n fi wọlé ní kútọ́nù yìí báyìí ọlọ́run wá gbà fún wọn àwọn bàbá náà wọ́n ṣe léyà ní ẹ̀kan nígbà àwọn mẹ́ta náà ni bàbá wa Sheikh Abdul Qadir bàbá wa Sheikh Abdul Wasi àti bàbá tiwa náà wọ́n máa wá wọṣọ kan náà pọ̀ wọ́n wọ vespa kan náà pọ̀ wọ́n gùn vespa kan náà wọ́n wọ aṣọ kan náà wọ́n wọ agbádá kan náà ẹ wọ́n bàbá mẹ́ta wọ̀nyí ta kà yìí nígbà náà àníyàn wọn dá náà ni ọlọ́run fi ní kó ibo ṣe yìí bàbá tí wá nígbà náà wọ́n ní àsàrà tó ń gbà náà lọ́hùn nígbà tí àwọn bàbá wa ṣe àmì lọ́wọ́ sí tí wọ́n ń dékútọ́nu ọ̀dọ̀ bàbá wọn wọ́n dé sí ìgbà náà gbogbo wọn wá ní ìfọwọ́sowọ́pọ̀ wọ́n ní solidarité débi pé wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ débi pé wọ́n máa ń gbọ́ra wọn yé àgbọ́n pé wọ́n jà ọ̀pọ̀ ìtìjà táwọn àfáàkà bá kó nàìjíríà lè tó má sọ pé àwọn làwọn ní Kútọ́nù àwa sọ fún pé ẹ̀ ní kankan ní Kútọ́nù wàláhì èyí tẹ́wà ṣe tí kò dájú pé ẹ jẹ́ ká pa àwọn ọmọ àwọn ọmọ tẹ́ ìran lọ kó ẹ wọn lé ẹ kí wọ́n mọ jáde lẹ́yìn tó mọ̀ ṣe wá sí pé àwọn ọmọ náà ni wọ́n padà sí gbẹ̀yìn gbà tí ẹ fa ọmọ ilẹ̀ nílẹ̀ yìí tẹ́wà lọ́n pẹ́ àwọn afákan Nàìjíríà pé kí wọ́n ṣe wá sí tẹ̀sán pẹ̀yìn náà ní àfalẹ̀ yìí àmọ́ tẹni kí wọ́n lọ kí o tán kí o tán tí ẹ̀ jẹ́ kí wọ́n mọ fọn níta báwo ni wọ́n ṣe gbàdúrà kí o wọ́n lè lókè wọn náà wọ́n lè lókè wọn náà pàṣẹ ẹ̀ náà gẹ́gẹ́ ẹ̀ fún wọn ní opportunity tí wọ́n fi lókè wọn náà ó ṣe pàtàkì àwọn bàbá wọ̀nyí wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n ní ìṣòwọ́pọ̀ débi pé wọ́n ń lo ayé náà ní ọ̀hún débi pé tó bá di ọjọ́ jímọ̀ báyìí wọ́n ní oúnjẹ tí wọ́n ń sè àwọn ìyá wa kọ́lọ́run kó bá wa fún lálàáfíà àwọn ìyá wa àwọn ni wọ́n ṣe oúnjẹ tó bá ti ṣe oúnjẹ báyìí nígbà náà ní àpapá lọ́hùn ni tó bá ti kíjímọ̀ tán báyìí wọ́n wá lọ ibi tí bàbá wà ní nẹ́gìrìmbẹ̀ ibẹ̀ ni wọ́n jókòó ni wọ́n jẹ rẹsì ni wọ́n jẹ ọkà oúnjẹ tí wọ́n fẹ́ràn nígbà náà náà ni oúnjẹ ìlú wa tá à ń pè ní láfù wọ́n á jẹ oúnjẹ yẹn tó bá jẹ ẹ wo tó máa nóde báyìí níbi tí ẹlòmíì ò ní òde tí kò ní pe àfa ẹlẹgbẹ́ tí ó pe àwọn ọmọ kí ó tí ó lọ tí wọ́n lọ tí wọ́n lọ láwọn nìkan àwọn ẹṣẹ bẹ́ẹ̀ o wọ́n pera wọn wọ́n bá ìfẹ́ ìfẹ́ ni wọ́n fi bára wọn lò wọ́n pera wọn lẹ́yìn tí wọ́n lọ sóde tó ń bá lọ sóde náà báyìí wọ́n wọ́n ní pé olóde o èyí tó bá wá jẹ́ ni o àwa ti pé olóde àwọn ní pé o ilé ni wọ́n wà náà wọ́n máa fi toníkàlùkù wọn ṣe sí báyìí pé ti lágbájá ni ti lágbájá ni. kàbí ká tó wá sọ wípé ètò tó máa ń ṣe tí máa pàmílẹ̀ gan ní pé ó ṣe pé ń pé nù àwọn mẹ́tẹ̀ta ẹnìkan wà nù wọn tí kò ráyè àwọn méjì tó kù tó ń bá lọ ẹnìkẹta tí ò lọ yẹ wọ́n tún fi ẹ̀tọ́ rẹ̀ ránṣẹ́ sí alábájá ẹbá fi ti ránṣẹ́ sí àwọn bàbá wa ní mò ní àwọn bàbá wa ní sẹ́nàdé subhanallah kọ́lọ̀kọ́ bá wa kẹwọn tó ń bá lọ tí tó ń bá wá bàbá yín kọ́ ṣọ́wà ń bẹ̀ẹ́ Tom Tom ẹ bá mi ra wá ẹ bá mi ra wá ẹ bá mi ra mo fẹ́ mo fẹ́ lá tọ́mtọ́m bàbá wa ní fẹ́ràn dé ni wọ́n fẹ́ràn Tom Tom, yẹn wọ́n fẹ́ràn yẹn gidi gan gbogbo kìíní wọn bàbá nígbà mi bàbá wa yóò ti ra yóò ti ra kìíní yẹn kalẹ̀ fún wọn débi pé tí bàbá bá fẹ́ jáde ńgbà mi wọ́n mọ̀ sọ pé tí àjò wá sì bá dé o kó dúró o tọ́mtọ́m ẹ wà lè tábù ńbẹ o káwọn káwọn lọ wa èló ni tọ́mtọ́m èló ni tọ́mtọ́m dúró àkànní dúró àméjì kàbí kòkò àmọ́ sá wọ́n bára wọn lò tìfẹ́tìfẹ́ débi pé ẹ̀yin náà rí pé lẹ́yìn ìgbà tí wọ́n kú tán ẹ̀yin náà wo bí ọlọ́run ṣe ṣe ń ọlọ́run ṣe ń ṣe ẹ̀rù. kìlìmọ̀lá ní mìíràn kìlọ̀ lákìlì ìtàlàfà sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí yàn bá ń sọ ọmọ wa fún yàn afá bá mi sọ̀rọ̀ ní sinmi wọ́n rántí tí wọ́n náà gan afá dọ̀tọ̀ wa ìsẹ̀hàkù wọ́n máa ń ìsẹ̀kó ní sẹ́nà débi lọ àìjẹ̀dọ̀ ni ní wọ́n máa ń ìsẹ̀ tí wọ́n fi lọ àìjẹ̀dọ̀ báyìí nígbà míì mo máa pàdé wọn lérí pọ̀n fọ́ọ̀mù ọlọ́lá wọn nìkan nígbà náà wọ́n sì afá wọn na wọn na kí sàkólà ọ̀ wọ̀lúwàhì wọn na kí sàkólà ọ̀ débi pé nígbà náà lọ́hùn wallahi àfáàtùtù gan o àfáàtùtù gan tẹ́lẹ̀ àfáàtùtù gan tẹ́lẹ̀ tó bá ń gbé ká nìyàn tàbí ká báyà fọ̀ mọ́mọ́ ẹ̀gbọ́n mi débẹ̀ mo wá rí pé nígbà tọ́lọ́run bá fẹ́ ṣanjú wọn subhanallah wọ́n wá tutù náà débi pé tó bá tẹ̀ ń bú wọn gbà mí wọ̀nyí dá wọn ò dákẹ́ wọn mọ̀ mo ní ah ṣé iná wá dà nífẹ̀ẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ pé wàá dà ó gba ìbábá rẹ lọ́wọ́.